tún rédíò owó ti àti pé o tún ti ẹfẹ̀ lẹ́sà mẹ́rin sùn lẹ́ka jàre lọ o tún ẹfẹ̀ lọ́gbọ̀n ṣe. ẹ jẹ́ ká mọ̀ yín lẹ́kùnrẹ́rẹ́ ẹ ẹ ṣe mà orúkọ mi ni Alhaja Sherifat Ajílẹ̀yẹ tí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko jákèjádò tẹ̀ mọ̀ sí oyíboyí ìyàkọ́lẹ̀dọ̀wọ́ wa. ìyàkọ́lẹ̀dọ̀wọ́ nígbà tí ẹ̀ ń ṣe ètò ọ̀run ètò ayé nǹkan ojú wo lẹ́sìn wo Kọ́lédowó nígbà yìí. Ah, ojú tí mo fi Kọ́lédowó ni wípé ojú ọmọ mi àbúrò mi olólùfẹ́ mi torí pé ẹni tíyàn méjì ẹ̀ tíyàn ẹ̀tì mọ̀tọ́ bá ti jọ ṣeré tọ́lẹ̀ jọ mọ̀ ọ́ wọ́n máa jọ fojú oore wura wa ní bóun náà ṣe wù mí gẹ́gẹ́ bí ìyá ìyá Kọ́lédowó èmi náà wà wù gẹ́gẹ́ bí ọmọ tó jẹ́ ọmọ sí mi ojú ayọ̀ ni. Oyíboyí Oyíboyí kí ló bí orúkọ yìí àti pé nínú gbogbo orúkọ ìnàgìjẹ tó wà ní gbogbo ayé ó ṣe jẹ́ pé Oyíboyí lè jẹ́ kí nìtumọ̀ yìí. ẹ ṣeun ẹ ṣe mọ̀ wípé aláàjì wa yẹ kí ni ajílẹ̀ yẹ oríṣiríṣi orúkọ ni wọ́n máa ń sọ àwọn ni wọ́n ro orúkọ yẹn tí wọ́n pè ní oyíboyí bẹ́ẹ̀ mọ̀ pé tí wọ́n bá ro nǹkan ọlọ́run ló máa ń fàṣẹ sí oyíboyí yẹn nígbà tí mo fi ṣeré yẹn mi tiẹ̀ lérò pé ó tiẹ̀ lè wọ̀ síta báyìí mo kàn sámọ̀ pé wọ́n sọ mí lóyíboyí bàtà dẹ̀bẹ̀ sí ní ṣiṣẹ́ yẹn ó di ohun tí gbogbo ayé tẹ́wọ́ gbà oyíboyí o ìyá Kọ́ládowó Oyíbóyí o ìyá Kọ́ládowó nínú wa ń wora mi wípé ah, a kàn wo bí ó yí bí ó yí ó yí nǹkan ó wá di nǹkan tí gbogbo aráyé wá gbà inú mi dùn àgbàgbé. ìyá lásìkò tẹ ṣe eré yẹn tí wọ́n ń pariwo Kọ́ládowó bímọ mẹ́jọ Oyíbóyí fi dájọ́ ǹjẹ́ ní pèníjà láàrin àwọn èèyàn bóyá tẹ bá ń káàkiri ah! kò sí pèníjà kankan. kò sí pèníjà ju wípé wọ́n rò pé lóòótọ́ ni à ń jẹ́ orúkọ tí wọ́n sọ wáyé ṣùgbọ́n a fi kọ́ni lẹ́kọ̀ọ́ ni ẹ̀kọ́ la fi káwọn èèyàn torí pé nígbà yẹn ta bá ń rìn lọ báyìí wọ́n máa ń faṣọ ya mọ́ wa lára ni wọ́n rò wípé nǹkan tó ń sọ yẹn bó ṣe rí gangan nìyẹn kò sí adúpẹ́ torí wípé ó tún jẹ́ kó gbòó wa buyọ̀ ó jẹ́ ìjẹ́tìrà wọ̀ wá kó tó. lẹ́nu ọjọ́ mẹ́ta ni ọ̀kan nínú àwọn ọmọ yín nídìí eré sinimá àgbéléwò ló ṣaláìsí yẹn sí bọ́dù kí lẹ rò àti pé kí lẹ rò pé ó ń fa ikú àwọn ọ̀dọ́ ẹ ṣe ṣe rí ikú tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ọlọ́run ló ní bus stop kalẹ̀ abí ẹlòmíì ní òjò tó dẹ̀kú lójò akọ́ wípé ó kàn máa kọjá nílé ayé yìí ọmọ twenty years wà ọmọ forty years wà ọmọ fifty years wà ẹlòmíì dẹ̀ darúgbó one hundred and twenty tó dẹ̀ sí kú torí pé kò tí ì dé bus stop tá a kọ́ fún pé ó máa kú ṣùgbọ́n ikú ìgbogbo aládágbádẹ́ ẹ wo peter awaye alahakra ṣe mọ̀ wípé bàbá wa àmìyẹmí ta wà níbi ìdá wọn àárò kú sí wọn lọ́gbọ̀n ọdún lẹ́nu kò sí tẹ́nìkan bá sọ fún wa wípé bàbá àmìyẹmí máa kú a máa gbá ẹni tọ̀hún létí ni torí pé àmì nígbàgbọ́ pé bàbá ìtẹ̀ ní fún wa lẹ̀ lásìkò bó ṣe rí nìyẹn bàbá dé bus stop bàbá dúró kùn ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ló ti kú lè ní bá ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ṣe sọ pé àwọn onítíátà wọn torí orúkọ tá a ní ni èèyàn ti kú làárọ̀ yìí èèyàn míì ṣì ń kú lọ́wọ́lọ́wọ́ lọ́ba ìtàn gbẹ́ sàárè ẹ̀ ẹlòmíì tún ṣì máa kú kílẹ̀ tó mọ́ torí pé gbogbo ala ti dágbádá kù kò sẹ́ni tí ò ní lọ níbi pé alájà wọn máa ń sọ pé omi lèèyàn ǹjẹ́ tí ẹ lè sọ bí ẹ̀yin àti sisi kọ́fì ṣe ṣọ̀pàdé ara yín nínú ìròyìn. bá ìlú wo la ṣọ̀pàdé onípa ní àwọn eré kan tá a lọ ṣe ní ìlú ìwò Sisi Quadri tẹ́ ń wo yẹn makeup ló máa ń ṣe ṣùgbọ́n kò sẹ́ni tààlà jẹ́ ajílẹ̀ yẹn jìnnà jẹ́ tí ò lè lò tí ò lè lò fi ṣe acting tó bá gbẹ́ nìkan mú bá ẹ wo àwọn ìbejì ọ̀rọ̀ ẹ wo bọ́n ṣe gbá wọn mú ẹ wo bí sísá wọn ṣe jáde kò sí ẹni tààlà jẹ́ ajílẹ̀ tó lè gbà mú sísẹ̀ rẹ̀ jáde bọ́n ṣe gbá Sisi Quadri ọlọ́run fẹ́ jù wá lọ ọlọ́run ó mú sọ́dọ̀ torí pé sọ́lọ́run bá ní kó máa bọ̀ sẹ́ni tó lè ní kó máa bọ̀ sẹ́ni tó lè ní máa bọ̀ ṣùgbọ́n gbogbo nǹkan tó fi ọlọ́run. nígbà tẹ gbọ́dọ̀ òkú ẹ̀ báwo ló ti rí lára yìí. báwo ló tún ṣe fẹ́ rí kó máa dùn wá ni ó dùn wá torí pé ẹni ò kì í fẹ́ kẹ́ ẹni òun kó lọ kò sí ẹni tó máa fẹ́ kéèyàn òun kó kò sí. nínú àwọn ìyàwó olóògbé Alhaji Ajílẹ̀yẹ mélòó ló kùnú yín àti pé àjọṣepọ̀ wọn ló wà láàrin yín ó ti wá kú question kan kí ló dé tẹ̀ ṣe rìmárì gbàtà láàjì kú torí pé gbàyẹ̀ ṣì yàn nìkan. Ah, ojú yín dàtún sí gbòrédé báyìí. adúpẹ́ ah, fọ́dọ̀ eh, àwa wo pé ṣe mọ̀ pé ọmọ tẹ bá kọ́ ọmọ lọ fẹ́ lòdì afọwọ́pa ọmọ lórí afọwọ́pa yín torí pé àwọn kan náà fẹ́ yín láti bẹ̀rẹ̀ ṣùgbọ́n àwa tó tòkù ọlọ́run la ṣe sọ wípé àrùn máa ń rí. àjọṣepọ̀ wo ló wà láàrin àtàwọn ìyàwó tó kù. àjọṣepọ̀ wa dán mọ́ràn àjọ láṣepọ̀ bàtà alájú gan àjọṣe wa gbogbo ọmọ. ẹ ṣe gan. FM Owutu Owutu FM ó bẹ ní Kòròdú lágíríkì Owutu Owutu FM bàbá màmá ẹ̀gbọ́n pẹ̀lú àbúrò Owutu FM ní kẹ́ máa gbọ́ Owutu TV ní kẹ́ máa wò Owutu.